ẹ̀lẹ́ ń bẹ̀ ń ẹkún kò sú mi kò rẹ̀ mí kò ní sú yín torí kì í sú ọlọ́run ọba ọ̀rọ̀ yín náà ò ní sú ọlọ́run ẹ̀yin ẹ má tí ì gbé kúrò ń bẹ̀ ìwọ tó ń bẹ lórí òró tẹ̀ tí ì rí ohun fìdílé ẹ̀wà ohun fìdílé pápápá káàjọ fìgbádùn ṣayọ̀ lórí ètò bó ṣe ń lọ abala bó ṣe ń lọ lórí entertainment náà la wà yìí orúkọ tèmi ò tí ì yí padà adéníyì olúṣọlá ẹ̀yinjú olódùmarè torí ẹ̀ làwọn àgbà kan àgbà kan ni wọ́n ṣe sọ pé ká padàbà lábà bàbá alábà ká sí àdàbà ká fún bàbá alábà aládàbàjẹ́ òun nìyí bàbá alábà torí àgbà ni bàbá ẹni abálábà náà ni bàbá torí ẹ̀ ló jẹ́ kí èmi náà wá fi ọkàn kéjì tó jẹ́ kí n lọ pe àwọn àgbààgbà tó ń bẹ ní gbangba wá sórí ètò bó ṣe ń lọ lórí ìdárayá lẹ́ni ẹ káàbọ̀ sórí ètò ẹ bá mi kí àwọn aráalé kẹ ẹ bá mi darúkọ yín fún wọn. mo kí gbogbo ẹ̀yin èèyàn wa nílé o orúkọ tèmi ni àjídé adéyẹmí ọlámilékan ẹ ṣe ohun yẹn gan ó zẹngẹmẹngẹ kó jókòó ẹyin bẹ́ẹ̀ bá ti gbọ́ ohun àwọn tó ń dáni lárayá ẹ máa ti mọ̀ torí inú èdè wọn náà lẹ ti máa mọ̀ pé wọ́n ti jẹdé tipẹ́ bẹ́ẹ̀ ni ẹ jọ iṣẹ́ wo gangan lẹ láàyò. mo jẹ́ òṣèré orí ìtàgé mo máa ń kọ́ àwọn ọmọ kéékèèké láti iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tá sí primary secondary títí dé yunifásitì àkódà àwọn agùnbánirọ̀ mo máa ń kọ́ wọn ní ijó mo jẹ́ eléré orí ìtàgé akọrin alùlù àjó àṣe ìdárayá káàkiri. ó dà yorùbá bọ̀ wọ́n ní orúkọ ọmọ náà ní romọ ẹ̀yìn téèyàn bá bímọ wọ́n bá sọ ń bá ń kọ́lé bó bá ṣiṣẹ́ bricklayer orúkọ ọmọ náà ní ṣìromọ àmọ́ ìgbà tí mo wọnú orúkọ yín náà dáadáa mo rí nǹkan kan bẹ̀ hmm, àjídé. Yeah ẹ̀yin ẹ jọ̀ọ́ kí ni ó ní kí lorúkọ òun ní ṣe pẹ̀lú iṣẹ́ tẹ̀ ń ṣe. ẹ wọn pè ní àpèjá ẹ wọn ní àjídé ọ̀kín ẹ àjídé ọ̀kín ẹ ní ti tèmi o ẹni tí wọ́n bí ní àwúrọ̀ kùtùkùtù ẹ pé ah ó jí wá ni o ó jí dé ni o torí mo jẹ́ ọmọ bíbí ìlú ẹ̀rìn ní ọ̀ṣun lọ́hùn ẹ̀rìn ọ̀ṣun ẹ̀rìn mòjé ni mi ọmọ sàájà ọmọ bẹ́wẹ́ ládọ́gba bẹ́ẹ̀ ni wágùn wágùn wágùn ẹ má wọ ẹrìn lójú ogun so nílùú tá a ti bí mi àjídé a máa jẹ́ni tí ó ṣe ṣe bí ní àwúrọ̀ kùtùkùtù. ó dà ẹ ṣe wọn ní ká ṣe pápápá bọ́n ti ń ṣe nílẹ̀ pápá hmm. ó tó bí ọdún mélòó tẹ́ ẹ ti wà nínú iṣẹ́ tá à ń sọ yìí iṣẹ́ eré orí ìtàgé. tabaníkà kà ní méní méjì mẹ́ta àti lò tó ọdún mẹ́rìndínlógún. mẹ́rìndínlógún ǹjẹ́ iṣẹ́ yìí ṣé ẹ kọ lọ́dọ̀ èèyàn ni àbẹ́ kàwé ẹ̀ lọ sílé ẹ̀kọ́ fún. ẹ ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mo jẹ́ ẹni tí ó ṣe pé láti kékeré ni mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ ijó ìlù àti orin káàkiri mo máa ń kó àwọn ẹlẹgbẹ́ mi jọ tá a máa máa lùlù àìmọye ike láti lù fọ́ nígbà tí a wà ní kékeré tó ṣe pé a tún máa máa ṣe ìyákálẹ̀ o káàkiri tá a máa máa gba owó nídìí ẹ̀ so láti kékeré òun ni mo ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà tí ó di pé à ń dàgbà tí mo wọ àwọn ilé ẹ̀kọ́ káàkiri èmi náà ni mò ń jẹ́ aṣíwájú fún àwọn ẹgbẹ́ tá mọ̀ sí àwọn cultural groups ní ilé ìwé mo kàwé ní ilẹ̀ haúsá ní Niger State FUTMINA Federal University of Technology Staff School so gbogbo èdè tó wà ń bẹ̀ àti Yorùbá ni o Gwari ni o Nupe ni o Igbo ni o èmi ni mò ń lùlù fún gbogbo àwọn ẹgbẹ́ gbogbo àwọn ẹgbẹ́ yẹn so ńgbà tí mo dẹ̀ tún padà sí ilé ẹ̀kọ́ girama náà ní èkó ń bíbá yìí ní Gbàgádà bẹ́ẹ̀ mo tún jẹ́ ọmọ ẹgbẹ́ dramatic club tó dẹ̀ jẹ́ pé èmi náà mo kó ipa lóríṣiríṣi ń bẹ̀ mo jẹ́ director ni ibẹ̀ náà so lati bẹ̀ àpàdé àwọn ọ̀gá wa lóríṣiríṣi tí a kọ́ àwọn nǹkan kan láti lè lati láti advance ẹ̀ ẹ̀hẹ́n láti lè kọ́ so àpàdé wọn a kọ́ àwọn iṣẹ́ náà nígbà tó dẹ̀ yá lẹ́yìn ìgbà tí practice fún àwọn bíi ọdún kan a padà lọ sí ilé gíga èyí tá a mọ̀ sí University of Lagos ibẹ̀ dẹ̀ ni a ti gba láti kàwé gboyè Bachelor of Arts. òun náà lẹ́gbọ́n yẹn àwọn náà lọ yunifásitì fáfigìtì ó ti yé yín báwo <laughs> ẹ̀yin ẹ dákun ẹ̀yin mo fẹ́ jẹ́ kẹ́ ẹ kọ̀ sáré sọ̀rọ̀ lórí àkòrí kan tí ò le púpọ̀ hmm. ipa tí eré orí ìtàgé ń kó láwùjọ ipa tí eré orí ìtàgé ń kó láwùjọ. Ah, kódà ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tí a gbé yẹ̀wò ní ọjọ́ ti tòní ṣe rí eré orí ìtàgé ó jẹ́ nǹkan ìwúrí àti ìdárayá fún àwọn ènìyàn àwọn ẹlòmíì nígbà tí nǹkan bá ti tó ti ká bá sọ pé nǹkan ti dojúrú tán tí nǹkan ò lójútùú wọn á ní pé ah jẹ́ kí n lọ wo eré orí ìtàgé láti lè jẹ́ kí ọkàn kó wálẹ̀ àbí pé èèyàn gbọ́ orin àbí pé wọ́n lùlù ní apá ibì kan á rí i pé ara ó máa ń mú ara èèyàn ó máa ń mú ara èèyàn yá gíágíá pàápàá jùlọ nínú àwọn àǹfààní tí eré orí ìtàgé máa ń kó ní àwọn ayé àtijọ́ village square ni wọ́n ti máa ń ṣe àwọn eré ìtàgé ní àwọn ìgbà tí à ń sọ yìí tó ṣe pé àwọn èèyàn wọn máa pàdé bó jẹ́ alẹ́ ìrọ̀lẹ́ ọjọ́ kan náà máa ní à àwọn báyìí wọ́n fẹ́ẹ́ ṣe eré orí ìtàgé ń bẹ o àwọn èèyàn àwọn á pàdé ara wọn inú wọn á dùn téèyàn bá ti ṣẹra wọn tẹ́lẹ̀ irú àwùjọ yìí wọ́n máa ń parí ọ̀rọ̀ níbẹ̀ ṣùgbọ́n tá a bá wá ayé òde òsìn gbogbo àwọn nǹkan yìí kò fi bẹ́ẹ̀ sí mọ́ kò sí nǹkan tó ń kó gbogbo apapọ̀ mọ́ so eré orí ìtàgé ó dẹ̀ máa ń kọ́ni lọ́gbọ́n ó máa ń jẹ́ kéèyàn mọ bí èèyàn ṣe ń gbé ìgbé ayé èèyàn àwọn actors tí à ń rí yẹn àwọn náà wọ́n ní láti play character tí wọ́n ní kán play ni kì í ṣe báwọn náà ṣe jẹ́ nìyẹn ṣùgbọ́n nípa pé wọ́n fẹ́ kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ láti lè jẹ́ kán mọ èyí tó da àti èyí tí ò da ní àwùjọ òun làwọn náà ṣe máa sọ pé òkè kárákítà yìí àwọn fẹ́ play ẹ̀ àwọn fẹ́ ṣe káwọn èèyàn kọ́ lè kọ́ ẹ̀kọ́ níbẹ̀ so oríṣiríṣi ẹ̀kọ́ ni eré orí ni ó ń kọ́ àwọn èèyàn pàápàá jùlọ lóde òsì tó ṣe pé gbogbo nǹkan ó ti rí júrujùru tá a bá wo àwọn ọmọ lóde èdè ìsìn irú orin tó ń gbọ̀n kankan àwọn eré orí ìtàgé yìí òun ni ó máa ń jẹ́ kí a lè kọ́ wọn pé ah eléyìí báyìí kò dáa o eléyìí báyìí ó dáa o pàápàá jùlọ àwa tí ó ṣe pé à ń ṣiṣẹ́ ní àwọn ilé ìwé tí à ń kọ́ wọn ní eh, eh, ijó ìlú orin eré orí ìtàgé àti kankan bẹ́ẹ̀ a máa nínú àwọn script àwọn eh, ìtàn tí a máa ń kọ fún wọn a máa ń jẹ́ kí wọ́n mọ àwọn èyí tó da àti èyí tí ò da nínú nǹkan tó ń lọ ní ìlú àti pé àwọn nǹkan tó ti wà tipẹ́tipẹ́ tó ṣe pé àwọn ò ní àǹfààní láti bá ní ayé àá ṣe research yẹn àá jẹ́ kí àwọn ọmọ ìkó mọ̀ èyí á máa jẹ́ for knowledge fún wọn background knowledge fún àwọn ọmọ yẹn tó bá dọjọ́ iwájú àwọn náà wọ́n á lè máa fi mú lò so eré orí ìtàgé ó jẹ́ nǹkan tó ṣe pé ó ṣe pàtàkì ní àwùjọ at least ó kéré tán kí èèyàn kó máa jáde lọ láti lọ wo eré orí ìtàgé lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ pé ó tiẹ̀ wá kéré tán pé kò ráyè èyí á máa refresh ẹni yẹn á jẹ́ kó mọ bí nǹkan ṣe ń lọ láwùjọ sí. ó dáa ẹ ṣe ẹyin ògbésàfólòfòfó òní ọ̀jẹ̀ dáadáa iṣẹ́ wọn náà ni torí iṣẹ́ igbe kíké òun náà ni ti ìbákà igbe kíké náà ni tolóbùrò ẹyẹ ẹ̀gà tí àwọn èèyàn sọ pé ó ń pa tó ẹni tó bá farabalẹ̀ àmọ́ ohun tí ń wí ó tiẹ̀ ní ẹyẹ kan tí wọ́n ń pè ní ayé kòótọ́ ẹni tó bá farabalẹ̀ àmọ́ ohun tí ń sọ ẹyin ẹ ṣé àdúgbẹ́ pé àti ẹ̀ pè yín ẹ jẹ́ wá mo ì ní àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè sí ẹ máa ṣe lábala lábala torí àkókò ó ń súré tètè kò tiẹ̀ dúró dẹnì kọ̀ọ̀kan ẹ̀yin ìgbà tá à ń sọ̀rọ̀ nípa eré orí ìtàgé lẹ́ẹ̀kan ẹ sọ pé ó máa ń dáni padà sí ìṣẹ̀ṣe kò ń jẹ́ ká gbàgbé àwọn àṣà wa ẹ̀yin ọ̀nà wo lẹ́rò ó wípé a lè gbà láti jẹ́ kí eré orí ìtàgé tún lọ sí ìpele tó kàn lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹ òun náà ni àwọn púpọ̀ nínú àwọn ilé ẹ̀kọ́ ni wọ́n ti rawọ́lé nísìn a sì gbé òṣùbà sàdánkátà fún gbogbo àwọn tí wọ́n ṣe agbátẹrù kíkọ́ eh, eré orí ìtàgé láti ilé ẹ̀kọ́ torí tàbá wo àwọn kódà ní àwọn àdúgbò àwọn olówó wa lókè lọ́hùn àwọn náà wọ́n ti imbibe sínú curriculum wọn wípé kí àwọn ọmọ wọn kí wọ́n máa kọ́ nípa eré orí ìtàgé àti bá ṣe lè gbé lọ síwájú òun ni pé kí a kọ́ èdè ṣe rí eré orí ìtàgé ó ní láti ṣe pẹ̀lú èdè yàtọ̀ sí pé èdè gẹ̀ẹ́sì àwọn èdè tá a bá ṣe àwọn ìtàn kankan sìn tá a bá kọ sílẹ̀ àwọn nǹkan tó orú orin tá a máa kọ nínú ẹ̀ ó máa jẹ́ orin tó jẹ́ èdè wa so nípa bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn ẹ dẹ̀ mọ̀ pé nínú orin wa àwọn ẹ̀kọ́ lóríṣiríṣi ó wà nínú ẹ̀ so nínú àwọn orin yẹn làwọn ọmọ yẹn máa ti máa kọ́ ẹ̀kọ́ yàtọ̀ sí pé wọ́n ń kọ́ èdè wọ́n tún máa kọ́ ẹ̀kọ́ nínú orin so ó ṣe ó ṣe pàtàkì kí gbogbo òbí ká mú ní iṣẹ́ kátàgìdì sí pé ká kọ́ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ wa kí iṣẹ́ eré orítàgé kó lè lọ síwájú sí i. Hmm. ó dáa ó mọ̀ pé ẹ ti ń fakò mọ́ òkun yọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ ọ̀run ẹni yóò bá tabà kó lọ mọ́ tiẹ̀ pàápàá ẹ sọ̀rọ̀ débì kan inú ọ̀rọ̀ láti ń rọ̀rọ̀ torí ọ̀rọ̀ ló ń gbénú ọ̀rọ̀ sọ̀rọ̀ <laughs> ẹ̀yin o ẹ sọ̀rọ̀ débi orin ẹ sì sọ lẹ́ẹ̀kan ní ẹ mọ́ ń kọ́ àwọn èèyàn lórin àwọn aráàlú tiẹ̀ fẹ́ mọ̀ ẹ kọrin ìtàgé ẹyọ kan àbí méjì péré fún wa. Hmm. ẹ ṣe ẹ màá màá fi ìtàn ifá kékeré kan si. Mhm. nítorí pé ẹ a ní mọ̀ ní ipa yorùbá tó kúnná dóko ṣẹ́rí ó ní orin kan tí a máa ń kọ níbi ọdún eégún ó ni màá fi kọ orin ṣùgbọ́n màá sọ ìtàn kékeré tó wà nípa ibẹ̀ màá dẹ̀ kí ifá yẹn náà nípa díẹ̀ ẹ ó ní bàbá jí ọgbọ́n ni ká máa kọ́ra wa ká má fi kùtùkùtù òwúrọ̀ pilẹ̀ wèrè ọ̀rọ̀ tábàrò tí ò bá gún ike ẹni ni ká máa bá sọ dá fún pàràkà alágọ̀ wìnìwìnì ó lọ jíjọ alárànbarà lábẹ́ ọdán ǹjẹ́ ike ya níwájú ìṣẹ́bẹ̀ yíya lẹ́gà ọrùn ọ̀rọ̀ pera paka ó dà pérò gbogbo ọmọ máa rí wo ó pé máa rí wo àgọ́ máa rí wo tú àgọ́ tu yẹ́rí yẹ́rí yẹ́ ká fi bẹ̀yẹn lẹ̀ ká tún wá lọ sí láyé olúgbọ́n mo dábòrùn méje ẹ ò máa fòwe lórí láyé àrẹ̀sà mo dábòrùn mẹ́fà ẹ ò máa fòwe lórí láyé ìsẹ̀yìn mo ra kókó mo ra rán mo ra sányán bàbá aṣọ àfọ̀lẹ́ ló lè pé ilẹ̀ yóò dùn àfọ̀lẹ̀ èyí dùn ó joyin lọ. ẹja fi síbẹ̀. ẹ olórin kan tí mo fẹ́ kẹ́ ẹ bá mi fi parí gidi parí ẹ̀ ká fi dé gbogbo ẹ̀ ládé yéèyé o yéèyé o orísun ayé fọ̀nà ọ̀wá yéèyé o orí bàmí yéèyé o orí yé mi yé yé yé o orísun ayé pọ̀nà ọ̀hún ayé yé o. ẹ̀bẹ̀ ni à ń bẹ Ọlọ́run níbẹ̀ òun wípé kí orísun kó fi ọ̀nà hàn wá orísun náà láwa yìí nítorí odò tó bá gbàgbé orísun rẹ̀ ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé yóò gbẹ àmọ̀ràn ní ṣókí fún gbogbo àwọn mọ̀jẹ̀sín hmm. tí àwọn náà fẹ́ wọnú eré ìtàgé káàdẹ̀ kúrò lórí ẹ̀ ká lọ sórí abala tó kàn àmọ̀ràn mi fún gbogbo àwọn tí wọ́n fẹ́ wọ iṣẹ́ orí ìtàgé òun ni pé àkọ́kọ́ níbẹ̀ kí wọ́n kọ́kọ́ lọ ka ìwé kí wọ́n ka ìwé kí wọ́n yanrantí kí wọ́n dẹ̀ mọ iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe iṣẹ́ tí wọ́n fẹ́ yàn láàyò kí wọ́n lọ mọ̀ ń pa ẹ̀ dáadáa ẹlẹ́ẹ̀kejì ni pé kí wọ́n má lé owó nítorí pé ayé òde òsìn owó owó dẹ̀ ní gbogbo ẹ̀ ṣùgbọ́n kí wọ́n kọ́kọ́ mọ èèyàn nígbà tí a bá mọ èèyàn ẹni tá mọ̀ amúwa mọ̀yàn ẹni tá mọ̀ amúwa mọ̀yàn ẹni tá mọ̀ amúwa mọ̀yàn arákùnrin ibì kan láti pàdé tàti tán ti mọ̀ wá wọ́n ti mú mi wọ́n ti mú mi débí àti mọ̀yàn mo ti mọ̀ yín ẹ ti mọ̀ mí síbẹ̀ a máa mọ̀ra lọ bẹ́ẹ̀ so gbogbo àwa tí a fẹ́ wọ iṣẹ́ orí ìtàgé ẹ jẹ́ kí a lọ kàwé wa kó yanrantí ẹ jẹ́ ká mọ èèyàn ẹ má sì jẹ́ kí ìfẹ́ owó kí ó já jù nípa eléyìí tí a bá ń practice dáadáa ọ̀nà àṣì ọ̀nà àlà fún gbogbo wa. ẹ ṣe mo dúpẹ́ adúpẹ́ torí pé a pè yín ẹ sì jẹ́ wa Yorùbá bọ̀ tó tó ṣe bí òwe wọ́n ní tá a bá da omi sórí hmm. adé gbogbo ara ó mọ̀ pé bó ṣe ń lọ lórí ètò ẹ bó ṣe ń lọ lórí ètò ìdárayá lénìí ó ti dé gbogbo ara báyìí ẹ jẹ́ ká dókè lọ́hùn ní ìpadàbọ̀ wa a máa pàdé adébíyí adébísí ẹ lórí bó ṣe ń lọ lórí ètò ẹ̀kọ́ on education ẹ má ì tí ì gbé kúrò ńbẹ̀ à ń bọ̀.